ọ̀dà ọ̀pọ̀ ọlọ́wọ̀n ọba àtọrọ ìfẹ́ ìgbẹ̀ fún ọgá wa sáájú wa níbi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́nà bá àwọn sọ̀hábà àti gbogbo àti ìdàdà tẹ̀lé ìlànà rẹ̀ pẹ̀lú ọba àdìpọ̀lá àwọn òbí tó bí wa ń sọ̀rọ̀ ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa náà lílọ bíbọ̀ jíjẹ mú mọ́ nínú lílo wa ọlọ́run jẹ́ kọ́ máa já sí ìrọ̀rùn fìrà mẹ́tì ya raham rahim. olùgbò tọ́lọ́run a ó tún máa tẹ̀síwájú lásìbá àti ní nínú tẹ̀síìrù sura ti tọ́ wa pẹ̀lú ti à ń bá bọ̀ wa. Aya tí a fi dúró lánàá òun náà ni àyà iná ẹ̀tẹ̀ ìjìlá léni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kọ́ọ̀tù máa tẹ̀síwájú láti bí àyà àádọ́rùn-ún ó lé méjì láti dúró lánàá léni a ó tún máa tẹ̀síwájú ní àádọ́rùn-ún ó lé mẹ́ta mẹ́tàléláàádọ́rùn àdúró ní méjìléláàádọ́rùn lánàá a ó máa tẹ̀síwájú ní mẹ́tàlé ní gẹ́nẹ́ mẹ́tàlé ní àádọ́nù. àwọn àyàtà fẹ́ kàlé ní nínú àwọn nǹkan fẹ́ ṣàlàyé fún wa nínú ẹ̀ wọ́n fẹ́ ṣàlàyé tá a mọ̀ sí alẹ́ min inzali al-Qur'an bil al nínú àwọn ìdí tọ́lọ̀ fi sọ àlùkùránì kalẹ̀ lédè lárúbáwá bákan náà àti ìmú àwọn ìlérí ìlérí ìyà eléyìí tí yóò máa wà fún gbogbo àwọn ẹni tí wọn bá ṣe tọlọ́run bákan nínú súrà yìí àbí àwọn àyàtà àmàkà yìí إثبات علو الله تعالى وقاره لعباده له ìfìdí ẹ̀ múlẹ̀ ìfìdí gíga ọlọ́run ọba múlẹ̀ ikú hàn ọlọ́run ọba wa yìí ga kọjá kẹ́nìkan wa máa fi àbùkù sí sọ́dọ̀ ẹ̀ òun náà sì ni ó ní kápá lórí gbogbo nǹkan pátá ọmọ báyìí ó má kọjá kásọpọ̀ bímọ ọlọ́wọ́ báyìí má kọjá kábọ̀ sọ yìí pé olórogún ọlọ́wọ́ báyìí má kọjá gbogbo àwọn nǹkan tó jẹ́ àdínkù tí ẹ̀rí máa ṣàfikì rẹ̀ ọlọ́wọ́ báyìí má kọjá rẹ̀ kọjá bẹ́ẹ̀. bákan náà lọ àwọn àyà àti tàbí máa ṣàlàyé òun náà ni ká máa ìfẹ́ kéèyàn máa ní sísẹ̀ǹtẹ̀lé lórí àwọn nǹkan téèyàn bá fẹ́ ṣe àti pé bákan náà kéèyàn máa máa yára níbi kíkà alukur'an àbí àti fẹ́ ma ìtumọ̀ rẹ̀ àbí ìmọ̀ máa yára jù lórí kéèyàn fẹ́ mú dájọ́ wá níbi alukur'an kéèyàn fọ́ abalẹ̀ fínífíní lórí ẹ̀. bákan náà kéèyàn ó máa sojú kòkòrò mímọ́ ẹ̀sìn kéèyàn ó sì máa sojú kòkòrò kóun fẹ́ máa lékún ní gbogbo ìgbà. bákan náà ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa ká lè mọ̀ bí ẹ̀mí àwọn ọmọ ẹ̀lẹ́bí ádámà náà kò sí lẹ́ pàápàá jùlọ lórí baba ńlá wa ẹ̀lẹ́bí ádámà náà fẹ́ ṣàlàyé fún wa bí ṣe ìtọ́nù ó sì jẹ gàba lórí ẹ̀mí rẹ̀ níjọ́ náà lọ́hùn ó fi rí mú jáde kúrò ní àlìjánná yóò mẹ́nu lé ìtàn yẹn náà lẹ́ni ìtọ́nà balaba wa rí náà bàdé mẹ́ kọ́nà kò sí náà rùn wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحي وقل رب زدني علما ولقد أعدنا إلى آدم من قبل فنسي ولم فنسي ولم نجد له أزمان وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تدمو فيها ولا تدحى فوسوس إليه الشيطان قال يا آدم ألا أدلك على شجرة الخلد وملك لا يبلاه فأكلا منها فبدت لهما سوآتهما وطبقا يقذفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى ọlọ́run ọba ọba àlejò ọlá ń sọ fún wa nínú àwọn àyà yìí Ọlọ́ọ̀bà àlejòlá ni wọ́n kátà àlíkà ǹzálùmẹ́ Kùránà ní àrọ̀bíyá. Ọlọ́ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn ọlọ́run ọba. A ti sọ alùkùránì kalẹ̀ Kùránà ní ntáàmàkà. A sọ kalẹ̀ ní ntáàmàkà àrọ̀bíyá tó ti jẹ́ èdè lárúbáwá láti sọ. So àwọn náà wọ́n sọ alukurani kalẹ̀ a sọ ìwé òfin kalẹ̀ eléyìí tó ń ṣe alukurani ní ntaamaka tó sì jẹ́ èdè lárúbáwá tọ́lọ́wọ́ bá àlejò láti sọ kalẹ̀. ọ̀sọ̀rọ̀ fún náà bí àwọn ọlọ́wọ́ a sì ṣẹ́rí sínú ẹ̀ a ṣàlàyé sínú ẹ̀ àfi sínú ẹ̀ mẹ́nà lè wà ẹ́yìn nínú àwọn ìlérí ìyà fún gbogbo ẹni tó bá kọ̀ tẹ́lẹ̀ pé ìyà tí ó jẹ àwọn tí wọ́n bá kọ̀ tí wọ́n bá láwọn ọ̀tẹ̀lé ní tí ń bẹ nú àlùkùránì rèé àwọn oníranran ìyà ìnìyàwíyá wálé òkòwíyà ìyá àtàyé tó wọn náà wọn bá lè fi jẹyàn ìyá àtàlìkìyàmà tó wọn náà wọn bá lè fi jẹyàn òun náà bá sàlàyé ẹ̀ nínú alukur'an òun náà bá àlékọ́ lágàn fún rẹ̀ ń sọ yìí pé wọ́n sọ̀rọ̀ fún náà bí mẹ́tàlì wáyé àwọn náà bá sàlàyé nínú àwọn ìlú ìyà nínú alukur'an ẹni tí ó jẹ ìyà àtàyé látara sí ọwọ́ rẹ̀ ẹni tí ó jẹ tàlìkìyàmà látara sí ọwọ́ ẹ̀. dábàá wá gbọ́ lẹ́nu àwọn ìfẹ́lẹ́ nìyí pé èé ṣe rà kò sí ẹ̀sí ẹ̀rẹ́ ti wẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ ọ̀pọ̀lá nìkẹ́ pé kọ̀dá ọbí tọ́lọ̀ máa ti dákọ̀ ọ̀yà tí wọ́n wà á kò ní. ọlọ́run tó mọ̀ mọ̀ tó sọ sílẹ̀ ọbẹ̀ aronú sí ni ó ti yà jẹ àwọn akẹ́kọ̀ọ́ ṣáájú ní sọ fún wa pé tí wọ́n sì wọ́n náà má ti rú ẹ̀kú ọ̀nà balẹ̀ tó ti yà. àtẹ̀bọ̀ náà ní tó máa rọ̀yà àlìjẹ́ńdà náà fún wa dábàá dé fún ti ròyìn ìyà àníkò ebi tó káwọn fi lè jẹ káwọn fi lè jẹ náà ni wọ́n ní àlàákìlù ẹni tí a zọ bìbọn ìrìkì ẹni orí ẹ̀kọ́ tó jẹ́ làákà ìláyé òun lẹni tó gbọ́ wà sí látara ń kọ́sí ẹnì kejì àbíkẹ́ ni yorùbá náà sọ yorùbá ní ara wájú tó jù sí kòtò ó lè gẹ́nẹ́ ó kóró ẹ̀yìn lọ́gbẹ́ni ìròyìn tí mo náà kọgbọ́n látara ẹ̀ ẹ̀ ti bẹ́ẹ̀ nù ẹ̀ náà nìyẹn. Dédé wọ́n tó dọ̀rọ̀ pé ọwọ́ ní ọwọ́ yìí nǹkan ni wọ́n ń sọ tí wọ́n sọ wọ́n ni pé àwọn tó ṣerú nǹkan tí wọ́n náà ń ṣe lọ́wọ́ yìí o. Ọlọ́run bá lè tọ́ lá ìlérí ìyà tó ṣe fún wọn lélẹ́yìí o. Wọ́n lẹ́nu bá dẹrù nǹkan báyìí tí ó lẹ́tọ̀ sí lélẹ́yìí o. Wọ́n náà wá ń ṣerú ẹ̀ lọ́wọ́. Ọjọ́ wọn ni ọ̀rọ̀ lọ́n fún ọ lórí ọ̀fẹ́. Ọlọ́run fún ọ lórí ọ̀fẹ́. Wọ́n gbé ìtọ́lọ̀ sọ nìyẹn pé bá fi lè kú sórí ìjọba yìí táwọn tọ̀hún náà ṣe àìtúbà wọn tó fi kú sórí ẹ̀ nìyàwó fi jẹ tiwọn. tí wọn náà bá wọn ṣe ìjọta lọ́wọ́ tí wọn náà rí kókó déédéé yìí táwọn tí wọ́n lọ ni wọ́n jẹ́ ìyá ń ṣe. àkọsí tó yí ọjọ́ kọ jáwọ́ ń bẹ̀ lọ tí kò sì tọrọ àforíjì ọlọ́wọ́n bá lè pe lásìrò yẹn rẹ̀ yìí pé kẹ́ni gọ̀fúrù lòun kọ́dà gọ̀fáàrù apẹ̀rẹ̀ rẹ̀ bóbi. ọba aláforíjẹ lòun tó o tún foríjọ tó tún sànù rẹ̀. ilẹ̀ tó wá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní báyìí sọ tẹ́lẹ̀ ní tá a máa kà ń gbogbo ìgbà lámọ̀ ń sọ pé kùránì kùránì ọmọ tí rẹ̀ mùsùlùmí ọmọ kùránì kàtọ̀ yẹ kùránì lódì àbò tí ẹ̀ máa kò yẹ kí mùsùlùmí ọmọ ní nínú bọ́jẹ̀tì náà mo fẹ́ máa lọ gbọ́ Kùránì. àwa ti ṣe tiwa báwa ṣe màá ma bó ṣe yí wa máa ń ṣe àwa ṣe gẹ́rẹ́ arọ́jú fààyè lẹ̀ ká máa ṣàlàyé ẹ̀ báwọn èèyàn. wọ́n wọn náà tí wọ́n náà jẹ́ mùsùlùmí wọ́n náà fààyè lẹ̀ ni ẹni tóun náà sọ náà náà fààyè lẹ̀ ni tóun náà ní jọ́sẹ̀ ni àbí tá a bá sọ tán à ń pé ọgbà nǹkan ọmọdé wájú lápá ìtọ́jú wọ́ wa nílé gbà. kó lọ́n kálukú lè ṣàǹfààní bẹ́ẹ̀ náà ni pé ń tọ́nà sọ rèé o. èwo ni tí wọn náà ń ṣe lọ́wọ́ tó jọ ń tẹ́ jáde nínú kùránì lẹ́nu yìí pẹ̀tọ̀ àyìn sì ń sọ báyìí lọ́wọ́ tẹ́tọ́ dání. wọ́n ní èyàn sórí látara ẹ̀ wọ́n ní èyàn rà lìjẹ́ náà látara ẹ̀ jọ wá fẹ́ra mọ́ bí máa ti kí mi lọ bàlì lálìjẹ́ náà. èwo ni ń ṣe lọ́wọ́ tẹ́nu kùránì tí kùránì eléyìí ni wọ́n wá dùn ní pé áà ah, ah, kó àwọn èèyàn ti ṣàtìjọba yìí nígbà tí kòránì bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ó wá ṣe déédéé tí wọ́n ń ṣe lọ́wọ́ àwọn mi àní áà àbá yìí kò lè sí púpọ̀ báyìí mi ní máa rí wá àti ibú wọn náà ti ń sàbúrú tí kòránì ń sọ kẹ́sì ní ń dùn kẹ́sì mọ̀ mọ́ rí mi àbí mo máa ní olé rẹ̀ àbẹ́nìkan máa ní olé àbá àbá àtọwọ́ mú lọ́ta yẹn àbọ̀ olóòmánú olé rẹ̀ ọmọ ní olé rẹ̀ oríire ní pọ̀ wọ́n tó ń ṣe láburú tí ọ̀dà ọlọ́run ní ó jáde nínú wáàsí ọlọ́run bẹ́ẹ̀ tó ọ ṣe ni ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ oṣù kẹrẹ ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ oṣù oríire. torí ìdílé ìjọ máa mùsùlùmí ọlọ́run ní báyìí la fi sọ àlùkùránì kalẹ̀ kó jẹ́ ń tá a máa kà ní gbogbo ìgbà tá a máa yiri ẹ̀ wò tá a máa kà á lákàtúnkà àzìsọ́ kalẹ̀ lédè lárúbáwá òun la fi sọ àlùkùránì kalẹ̀ nínú àwọn tó jẹ́ ìlérí ìyà fún àwọn tí wọ́n kọ́ tọ́lọ́hún ọlọ́run tó já ṣe bẹ́ẹ̀ nígbà ẹ̀ wá lélẹ̀ ọlọ́run ní làálà ọ̀hún dàdàkùn ṣẹ́hàn tá a bá sọ yìí fún wa tá a mú àwọn ìlérí ìyà wọ̀nyí wá làálà ọ̀hún dàdàkùn ó ṣeé ṣe kí wọ́n tara bẹ́ẹ̀ ká kọnu ọlọ́run ó ṣeé ṣe kí wọ́n tara bẹ́ẹ̀ ká bẹ̀rù ọlọ́run ó ṣeé ṣe kí wọ́n tara bẹ́ẹ̀ kí wọ́n pa gbogbo ní tọ́lọ̀ bá ní ọ̀dà àti kí wọ́n bọ́ sí ìdí ntọ́da ọlọ́run tó já torí ẹ̀ sọ̀rọ̀ àwọn ìlérí ìyá mẹ́rin náà nù ẹ̀wọ́ ìgbìmọ̀ ọlọ́run bá rí gbọ́dá tó sọ fún wa mẹ́rin a torí ẹ̀ máa sọ ìyà a torí ẹ̀ máa sọ ọ́ lásán tí ọ̀jẹ́ sí ni pé ọkọ̀ wọn náà bá ń ṣe aburú kò lè jáwọ́ mẹ́ ẹ̀ wá lè gbájúmọ́ ọgbà láti máa ń sọ fúnra wa pé àwọn àbá àti sàlàyé ìbẹ̀rù ọlọ́run fún wa ní ọ̀nà gbogbo oríṣiríṣi ọ̀nà tó o lè rí ibi kẹ́nẹ́ tó o lè pè mí ọmọ tí ń jẹ́bẹ̀rù ọlọ́run ni kò sí fún ọmọ o. kódà àwọn àbá akọ ní nẹ́tírù wọ́n kọ́ ní nẹ́tímù wọ́n sọ tíọ́rì wọ́n sọ pátíkà kí ló tó kù. nínú àwọn pátíkà yìí náà má kà wa kí lábàá sọ. فنخلدنه بصغيرها وكبيرها ذاك بقاء أصنع كما فوق أرض بشوكها در ما يرى لا تكرن صغيرك إن الجبال من العصا إن الجبال من العصا أبنك wọ́n lé dùnúbà yọra ẹ̀ kódà níbi àwọn ìwà ẹ̀ṣẹ̀. wọ́n lé dùnúbà sọ̀dì ìrọ̀ ha èyí tí wọ́n rò kó kéré lójú tiẹ̀ nínú ẹ̀ṣẹ̀ yẹn yọra ẹ̀ kódà ń bẹ̀ pàtì. láti pé ilé yóò tó kankan ìwé lè tí mi wá sí ìtẹ́ wa mẹ́rin ọkú rè àti mo wá sí tó ti tú bẹ́ẹ̀. ẹ̀rí wá sí wá ń wà wà bẹ́ẹ̀ ìkàtí ṣe yọ ẹ̀ wá kí wá ní kí ni tí mo ṣe tó tó rẹ̀ láyé nísìnyí àkíwá ni mo ṣe èyí ṣe pé mo ń bo bẹ̀rẹ̀ lọ́wọ́.

torí ìdí eléyìí gbogbo ọwọ́ tó ṣe wípé òun rìn ní etí bèbè ibi tí sùn ti lè náwó yọ òun nìpìlẹ̀ àwọn ẹni tí wọ́n kà kẹsẹ̀ kéékèèké wọn nì tí wọ́n bá fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run kálí dùnú bá sọ gírọ̀ á àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n máa wò ó kó kéré yẹn yọra rẹ fún dáńbẹ́ wákẹ́ bí rọ̀ á àti tó tóbi náà jìnnà sí yọra rẹ kódà má kó ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Dáka tó kọ́ yọba lè ṣe bẹ́ẹ̀. Bàbá ni ti ń kẹ́ bẹ̀rù ọlọ́run nìyẹn. Wọ́pná kàmá ti ń fa ọkọ̀ àbìṣáò. Wọ́n náà mọ̀ wá ṣe bí ẹni tó ń kọjá lórí ilẹ̀ tẹ́gùn wà. Yá àzárù máa yàrá tí mo sọ́ra fún un láti rí inú ẹ̀gún kọ́mọ̀ fún un lẹ́sẹ̀. Ọ̀rọ̀ ìgbà táwọn àbáyé ti kọ ọ̀rọ̀ yìí kalẹ̀, àwọn ọ̀rọ̀ tó ti pẹ́ ni o gbà tí wọ́n ń sọ yẹn ó fẹ́ẹ́ lè jẹ́ sí wípé nígbà téèyàn ọkọ̀ ẹ̀ máa èèyàn fẹ́ máa gbẹ́ ìsà àbí èèyàn máa gbẹ́ ihò lẹ̀ kó tó rí ẹ̀sìn nígbà yẹn gan. ẹ gbọ́ mi yé ẹ wá wò bẹ́ẹ̀ sísọ kàn pé ẹsẹ̀ ah, ọmọ sọ́ra fún mi o. àtẹ̀wá máa bá àti wá sàlàyé rẹ̀ tàbí wà bá àti wọ́n sọ̀rọ̀ ọ̀yọ́ ìnáwó bọ̀dẹ̀ àwọn àbá tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ti máa ń ní kìrọ́ṣà tó lè ṣẹlẹ̀ láàrin kọ́dà 1.000 thousand years àwọn ti ọlọ́wọ́ ti fún wọn ní fi rọ́ọ̀sì abẹ́ ìkàlẹ̀ torípé ntọ́nà torí ẹ̀ náà ntọ́nà torí ṣe ìjọba ànábì ẹ̀rọ òtí náà nìyẹn. ìwà tí wọ́n ti sọ̀rọ̀ kálẹ̀ àdégbà tó ń sọ̀rọ̀ yẹn ìwà ẹ̀fẹ̀ ń gbà yẹn fẹ́ èyí ọ̀bẹ ẹ̀ lè nígbà tí yẹn ń gbẹ́ òòlẹ̀ tó lọ wá rí i. àwọn ìjọ ìyàwó mẹ́lẹ́ ẹjẹ́ ká mọ̀ ẹjẹ́ ká kíyèsí. ẹnìgbà táwọn náà káwé ìta náà wo bí ẹ̀sẹ̀ ṣe nígbà kan tọ́lábẹ́sẹ̀ tẹ́lẹ̀ ọjà lè kó nulẹ̀ àwọn ẹ̀tọ́ olè máa ṣe ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀bọ nǹkan ṣùgbọ́n nísìn inú ilé rẹ òní jáde kó bẹ́ẹ̀ tó fi máa jalè ọ̀rẹ́ jalè tẹ́lẹ̀ ọ̀bọ̀ àníyàn lọ jí ìjẹgbé àbẹ́ẹ̀kọ́ inú yàrá rẹ náà ló fi máa jalè nísìn ọmọ fi fóònù jí owó lówó gbé inú yàrá rẹ náà lọ wà òní jáde kó nulẹ̀ ọmọ wòwòkú ọmọ ṣe sì náà òní jáde kó nulẹ̀ rẹ̀ abẹ́nìkan àfi wàsínáàkà máa ṣe bá ọkọ̀ àríṣà òkè àdárò máa yàrá wọn náà yà máa ṣe bí ẹni tó ń rìn lórí ilẹ̀ ẹlẹ́gùn ni òkú ọmọ sọ́ra abẹ́sẹ̀ ọmọ sọ́ra abẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ń wọ kíkà kílásìkò lèmi máa ń sọ pé àsìkò tá a wà yìí ẹ̀sẹ̀ di kéne èmi ò gbowó ẹ̀sẹ̀ ń sọ máa máa ẹ̀gbọ́n yà máa sẹ̀ kọ́ tó máa gbowó lórí ẹ̀ ìwé nìyẹn wà tẹ́lẹ̀ kò sí yẹn tẹ́lẹ̀ Ìta àmọ́ ìjọ òun ni wípé bàbá wọn ní níjọ́ wa ní ẹ̀yìn nílẹ̀ owó lọ́wọ́ ẹ̀yìn nílẹ̀ ni àbẹ́ẹ̀kọ́. Ìtumọ̀ rẹ̀ ni wípé obìnrin tí ìyá bá ti sílẹ̀ yọ̀ náwó fún. Nísìnyí obìnrin tó bá ti sílẹ̀ tó náwó fún ọ. Àbí? Kò lè pélé dáhùn sọ, ànábì ti náà o pé obìnrin tó lẹ́wà tó tún lówó lọ́wọ́ wọn ni ọlọ́run ti sìnà wá lóòótọ́ wọn bẹ mi táwọn àwọn bẹ ọkùnrin bẹbi tẹ́tún léra wọn lẹ̀ lásìkò yìí nìyí àwọn ọkùnrin àwọn náà tó lọ léra wọn lẹ̀ táwọn náà tó kà títí táwọn náà tó dírẹ́sì dáadáa tí ó di táì tó tó ẹ̀fẹ́ tó gbé tó dé táì ni wọ́n wá ẹ̀fẹ́ tó sì wá gbọ́dá táwọn tí wọ́n ní dìde ọ̀wà bí wọ́n fẹ́ bá wọn ṣe sìnà wọ́n bí wọ́n ti ń gbé lóṣù obìnrin bẹ́ẹ̀ ni wọ́n ń gbé lóṣù ọkùnrin náà báyìí láyé a wà. torí ìdí eléyìí ẹ wá wo bẹ́sẹ̀ ti rí lánàá ẹ wò ti rí lẹ́nu. bẹ́ẹ̀ náà lọ́wọ́ rí láwọn àyè kọ̀ọ̀kan lánàá ẹ̀sẹ̀ ṣòro tẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan lánàá lẹ́nu náà ó ti di sọ̀rọ̀ ọ̀kan náà àti dáadáa fún wọ́n ti di báyìí. الشيخ بروفيسور محمد دكري حفظه الله ورعاه náà bá tó kọ́ wa ní usul al-fiqh náà ni wọ́n wà kọ́lọ́ kó bá ṣe dáadáa fún wa. àfáà ni wọ́n àfáà ni wọ́n tàìrí mọ́kọ́. wọ́n ní nínú bàtà àwọn ti wà ní Saudi yá sàmì àtàwọn àwọn náà ti parí báwọn kọ́ bá wa ṣe dáadáa fún un. wọ́n ní arákùnrin kan tí ó ti wà addicted pẹ̀lú pé kọ́wọ́ sí náà kóróbìnrin kóróbìnrin kó láti ẹ̀fọ́jú kóróbìnrin báyìí níbi ìwà ẹ̀sẹ̀ sí náà. wọ́n fọ́ pọ́tọ́ níbi ẹ̀kọ́ wá rí nígbà tó wà ní Saudi tó wà ní ẹ̀kọ́ ó wá fẹ́ wo opportunity wo lòun fẹ́ ní tó obìnrin máa rí á tó obìnrin máa rí àwọn obìnrin yóò wá lọ lè mọ táìmù gbà táwọn obìnrin àwọn tọ̀lìbáàd wọ́n fẹ́ lọ sí kùlí àwọn tí wọ́n jáde lókè. ẹ wá wo ẹnu gbà tí ń kàrà sí géètì díẹ̀ ló sí géètì díẹ̀ kẹ́kọ̀ọ́ ó sílẹ̀ o ẹnu àlàfo géètì fún ara sí díẹ̀ báyìí ibẹ̀ náà ní tẹ̀lé àwọn ẹjú wọn bẹ́ẹ̀ ti ń wọnú mọ́tò wọ́n kárí. ẹwọ kan ọkari dọwẹ ti láti yẹ wọn là á fẹ́ sọ pẹ̀lú wọn tó ń lọ fẹ́ fẹ́ fi ọmọ obìnrin olóbìnrin ibi tó ti ń tajà ọ̀rọ̀ ìjòkó tọ̀rọ̀ gbórí ilé lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ rárá ẹ̀yẹ ìjòkó ní lẹ́jọ́ ń wo fíìmù gbogbo aládàradà tó kúnlẹ̀ tó pọ̀lọpọ̀ ń sílé nì. èwo náà ti mú kéèyàn òun gẹ́tì sọmọ káyọ̀ ẹ̀dá kan wọ́n ti mú náà dé ẹ̀bí wọn mọ onígẹ́ẹ̀tì kan ni mo fẹ́ wò lọ́dọ̀ yín ẹ̀gbẹ́ kẹ́kẹ́ tó ti ṣí tó bẹ̀ máa ń sùn. jàmáà ẹ̀ṣẹ̀ ti di tọ́rọ́ fákálẹ̀ ó bá àyè tá à ń sọ òun náà àyè tí wọ́n sọ òun náà lénìí àwọn ọmọbìnrin sẹ́ ti ń léra wọn tó ń bẹ̀ náà àwọn náà láwọn náà ti fẹ́ jásáyé ṣùgbọ́n sáà ń ta abẹ́ sọ fúnra wa ń bẹ̀ ni wípé bí ó ṣe máa rí lọ nìyẹn bí ó ṣe máa ṣe kí ni bí ó ṣe máa rí lọ nìyẹn àwa ni ká sọ́ra ìta bá sọ fún wa yí pé wàtíláàkà mẹ́sìn ọkọ̀ áàbì ṣáòkì ya dárùn náà yàrá ẹ̀fẹ́ ti fọ́n káàkiri gbogbo bí kódà ní èké wípé bíkéwù kan bíkéwù tó ń ké kan oríṣiríṣi ló pọ̀ káàkiri táwọn èèyàn ń ṣe lónìí ọ̀gọ̀rọ̀ kéwù torí ọlọ́run mọ́ ọ̀gọ̀rọ̀ ń kéwù torí kó lè ráyé kó jọ àwọn àká ti tó gbogbo wọn bẹ́ẹ̀ dójú sí àwọn kan tó àwọn àká ṣe àbáyọ gbà nínú àlọ́ lè fi rárí. gbogbo eléyìí kọ́lé yẹn torí ẹ̀ ké ó kéwú torí pé kíni àbáwá Imam Ahmad bin Abani ó ní nígbà torí ẹ̀ kéwú àníyàn wò láá lọ lè kéwú òun náà ni ìzáàlátò lè jáhálì annafsika wa anigọ́ ìrìkì báwo ló ti fẹ́ gbé àìmọ̀kan kú òfun rárá tiẹ̀ tó wọ́n bọ̀ nú àìmọ̀kan tó sì tún la àwọn ẹlòmíì náà kúrò níbi àìmọ̀kan àníyàn tí àwọn gbé lọ lè kí ó nìyí gbogbo tó bá nírò àníyàn yẹn ọlọ́run máa ń lò ń sábà bí dáadáa tó ń tọ̀ ń sábà máa já àpá láyé. kéwó yé òun náà sì lè kẹ́ni ló tún lè máa pè àwọn èèyàn sẹ́sìn. ṣùgbọ́n torí pé àbá kan gbogbo àwọn eléyìí kọ́ bá tiẹ̀ máa tó wò ní sáǹfààní fún ọtún kò ní wúlò jẹ́ gbọdọ̀ kìá rùn. torí ìdí eléyìí ọlọ́wọ́ bá lè tọ́lá wá sọ ìdí fún wa tó torí ẹ̀ sọ àlùkùránì kalẹ̀ tó ń torí ẹ̀ ṣàlàyé àwọn ìyà tó wà bẹ́ni tó wá kọ́tọ́ náà ọlọ́ni ìlà ẹ̀ ń dáhùn yàtẹ̀kù kálíbà àdé olùbẹ̀rù ọlọ́wọ́ bá Àwọn yóò ṣe dídùn làwọn dèkèrọ́ àbí kó sì lè máa dá ìrántí lẹ̀ kó lè máa mú ìrántí wá fún wọn kọ́ máa sọ ìrántí tí wọ́n létí gbogbo bàbá rẹ̀ ṣe kẹ́kẹ́ ọ̀rẹ́ sí ìdí wọn náà ń ṣe wọn ó ti gbàgbé ọlọ́mọ sọ nítorí wọn bẹ̀rẹ̀ ní sọ́lá ti sọ à ọlọ́mọ ní irú wà tí àwọn irú wà tí fìdí àwọn náà ń jọ àná ìdẹ́ni ẹ̀kọ́ àrùn mọ́nù kíkọ́ nìyẹn ìrántí nìyẹn gbọ́dọ̀ nítorí ẹ̀sùn Al-Kùránì kalẹ̀ nìyẹn kọ́ máa jẹ́ kíni ó lè máa jẹ́ ìrántí fún wa. sọ́ni bàtà aláwọ̀ olùmọ́lẹ́kọ̀ lè ha kù gíga òun ọlọ́wọ́ ọba ẹnìkan òun yíra o. bàtà aláwọ̀ olùmọ́lẹ́kọ̀ lè ha kù ọlọ́wọ́ ọba òdodo ọba tó lẹ́tọ̀ọ́ sí kọ́ máa jọ́lọ́ ẹlòmíràn gbọ́dọ̀ bá a dùn àbẹ́rí nǹkan wọ́tọ̀ ẹ̀kọ́ náà ló lẹ́tọ̀ọ́ sí ẹnìkan ò lẹ́tọ̀ọ́ sí ìjẹ́ ọlọ́wọ́ bá rẹ̀ títí ẹ̀ ló fi lẹ́tọ̀ọ́ sí náà ṣé báwa náà máa ń ṣàá náà máa ń pé tá a bá fẹ́ sọ pẹ́nìkan lẹ́tọ̀ọ́ sí náà á ní qualification kan tó ní lára ẹ dákun ẹ sọrú ẹ̀dá kan táwa sọ pé irú qualification ọlọ́run ọba á rí lára ẹ̀ ẹ sọ fún wa ẹ dákun ẹ sọ fún wa ká gbọ́ òsì jẹ̀mọ́ bó kálukú wa bá a ṣe pọ̀ tó mọ́ṣáláṣí làárọ̀ yìí bó kálukú wa náà a máa retí pé a jẹ́ àmúlé nì abẹ́ẹ̀kọ́ ni bá a ṣe wá kú kéré màún náà ká tún gbà ọ́ kan ṣoṣo tó bá bọ́ọ̀lù àyí náà láàárọ̀ yìí nìkan àbí tí nǹkan rí òun náà mọ̀ pé òun ṣe kẹ́lẹ̀ nǹkan jáde lára wọn ká tó sọ yìí pé kó bọ́ wa láàárọ̀ kó bọ́ wa lọ́sàn kó bọ́ wa lálẹ́. kátó wa wọ sọ ikú kọ́bọ̀ wa lọ́sẹ̀ kan kọ́bọ̀ wa lóṣù kan kọ́bọ̀ wa lọ́dún kan a ti kéré mọ̀ ìwà táwọn amúsáàtì ó kéré yá ke kéékèèké inú wa lẹ́ni tí ò ti kọjá ọdún kò sáà tí na kéré jù nù wa láàmú wa wa ọlọ́wọ́ bá àwọn ni wọ́n ń ṣètò jíjẹ mú mú kálukú wa kátó wá sọ àwọn tí wọ́n tó tó fi bẹ́ẹ̀ lọ. káwa sọ iye ẹ̀dá tó ń bẹ lóṣì léèyàn káwa sọ iye ẹ̀dá tó ń bẹ ní ìpínlẹ̀ Ondo lápapọ̀ káwa sọ iye ẹ̀yẹ tó ń bẹ ní Nàìjíríà lápapọ̀ kátó wá bọ́ sáfíríkà kátó wá bọ́ sí gbogbo tí ń jẹ́ àgbá ńlá ayé èèyàn pátá jẹ̀mọ́. èèyàn là ń sọ yẹn àwọn ẹran kọ́ńkọ́ tẹ́ bá bọ́ sínú omi àwọn ẹ̀dá ẹranko àwọn ẹ̀dá ẹja àtẹ́ǹtẹ́ nínú omi tó bá yíra yìí lásán nínú omi gbogbo owó omi ó sì pàrọ̀ ó sì ń bẹ nísàlẹ̀ omi tó gbádùn bẹ́ẹ̀ kan gun orí ẹ̀ yọkàn gun lọ yọkàn gun lọ ni ó tó mọ̀ pé yẹn wà lórí ihu gan àbí tó bá mí tó bá mí kàn ọmọ kọjá gbàdé ẹ̀kọ́dá lórí àpáta ni ẹ̀dá ọlọ́run sì ni bẹ́ẹ̀ bọ́ sílé lẹ́nu lẹ́nu yọkàn gbígbà tó kélé kan díndín èèyàn díndín èèyàn ọlọ́pẹ̀lẹ̀ kẹrin ló ń jẹ tí wọ́n jẹ lójúmọ́ nù síbi ilé yẹn bá bọ́ sí lẹ́nu nígbà rẹ̀ kẹta sọ yìí bó ti wá tọ̀ èèyàn jẹ gẹ́gẹ́ bí òkèlè kan ló ń jẹ tí ń jẹ lójúmọ́ gbogbo èyí sì ń jẹun yíyó ọlọ́run bá lè kọ́ láńkù jìbì Allahu akbar ọ̀rọ̀ ní bàtà àlàlọ́ ó lè má lè kọ́ lè há kù títóbi òun ọlọ́run bá òun ọlọ́run bá òdodo ara táwọn àròlé sí nìyẹn yìí pé èyí wá ṣe táwọn kan wá gbọ́ débi wípé kó wá tó lọ mú nǹkan míì lọ́lọ́wọ́ ọba ọlọ́wọ́ bá ń dá ikọ̀ rẹ̀ fún ẹ pé àníṣe àlìmọ́lìkù lẹ̀ há kù ọba tó ní ìkápá lórí gbogbo nǹkan ní ìníkápá tòdodo ní ìníkápá ti ìlẹ́tọ̀ọ́ sí. ọ̀pọ̀ àwọn tí wọ́n ń sọ kó wọ́n ló nìyẹn mẹ̀lẹ́kí yá tó ń mùsàyáfà mẹ̀lìkíyátọ́ mùsàyáfà fake kona ní tọ́jẹ́ yẹn fake kona náà ni ọ́ tàbí ká tó sọ yí pé mẹ̀lìkíyátọ́ màjàzíyà wọ́n kàn yá lò fún ọ ni níta àkíkí wọ́n yá lò fún ọ ẹ̀ ẹ̀ àtúrọ̀ tèmi ni mo ní mọ́tò ọ̀hún tèmi ni wọ́n rà pẹ̀lẹ́ mọ́tò tó lè fọ́ orí ẹ̀ nísìn ọkọ̀ tó ẹ̀sì àìlẹ̀n mìlìkíyà ìdíkà padà lọ́wọ́ rẹ̀ mọ́tò tó lè tó mọ́. Màṣí yẹn mo lé kékeré kan màṣí ìtọ́kọ́ lẹ́sẹ̀ màṣí ìtọ́kọ́ lápá màṣí tó lè da ọlọ́run fèsì tó wà ní mìlìkíyà gbogbo bá ní kápá lórí ẹ̀ tó bá ní ọgbọ̀dọ̀ ní kápá lórí ẹ̀ ní kọ́ lè kọ̀ntú ẹ̀ ọlọ́wọ́ báyìí ló ní kọ̀ntú gbogbo ti ń gé ayé àti ti mẹ́nu ẹ̀ ẹ wá sọ ẹni tó wá sọ yìí pé tó wá nírú qualification yẹn tí ó fi wá lẹ́tọ̀ọ́ sí kápò ìlọ́lọ́run jẹ̀má. àwọn àbá ìmọ̀kọ́ ìlà agbègbè ni máa ń láyé rẹ̀ tí ó ti lè dé rà ó ká lè máa pè lọ́lọ́run gbọ̀n náà. orí ìdí ilé jẹ̀má ọlọ́ọ̀bà lè tọ́lá ní bàtà àlọ́ òlè màlíkò gbígba òun ọlọ́wọ́ ọba òun tó òun ní gbogbo nǹkan ní ìníkápá tòdodo. Tàbá wa mọ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ ọba yìí ló ní lórí gbogbo nǹkan ọlọ́wọ́ ọba náà lè ka ló ń náà. Kí ló lé kí láyé ẹ bí ọmọkùnrin ò tó àwọn kan bẹ àwọn èrò dáadáa pẹ̀lú ìyá burú ni wọ́n máa ń rò sí ìlú wa pẹ̀yẹ Ìlú wa kò kò kò torí pọ̀ wá bára káàkiri fáwọn kan bẹ àwọn èèyàn lé yẹn ẹ̀rùbẹ́ àní òun sáré sáré sáré wọn fáwọn èèyàn ti padà wọn láti sáré lọ́sùn náà ni ó sì kó sínú kùtù àbí ọ̀rọ̀ padà sáré àtàkùn ni àti á kó sínú kùtù kò síbi tẹ́ ẹ ká sáré lọ tó jọ̀rọ̀ náà wà tó jọ wa lọ tó bá ti ń sáré tó ń wá nǹkan ní káàkiri ó ní débi tó ń lọ láíláí wọ́n lọ́ọ̀ yìí torí pé ọdún tó padà lọ já sí inú kòtò lọ padà lọ já sí o àyàfi ká sá sọ́dọ̀ lọ́wọ́ ọba tó dá wa torí ìdí eléyìí ọlọ́run ní bàtà ẹ̀ lọ́wọ́ ọ̀lẹ̀ mẹ́líkò lẹ̀ hápò gíga òun ọlọ́wọ́ ọba òun tó ní kápá lórí gbogbo nǹkan ọlọ́wọ́ ni wọn láta ajá lébèlú kúrò áhàn ìyá nẹ́bì ọlọ́run ní má kájú kó lọ́rùn kúrò áhàn tá a sọ kalẹ̀ fún ọ nǹkan bẹ́ẹ̀ láyé ṣáájú kó tó di wípé ẹni tó mú revelation rẹ̀ wá ṣáájú kó tó kà á fún ọ̀tá má kájú. wọ́n ní ayé yìí tí Jibril bá ti dé wá bá nàbì sallallahu alayhi wa sallam tí bá ti ń kà bá nàbì. ànábì ọmọ wa tètè fẹ́ gbà lẹ́nu Jibril. lẹ́yìn tí ànábì ọmọ rò wípé ah ṣé ń kà á lò yìí ló wá kà á tán báyìí ṣé ṣé kà bí ṣe ń kà á báyìí lápèjúwe ní ìṣẹ̀ká pé ọkà péjì kan ọkà péjì kan lọ kò sí kàtà pé ọdún eh, péjì kan yóò sì sí lákọọ́lẹ̀ ọ̀pẹ́ tí wọ́n bá ka ìjọba náà kọ́lẹ̀ tó wà ní ọjọ́ kékeré ó tún tún kà ẹgbẹ́ mi wá pa ní ìṣe bò ní ṣe nígbàgbé báyìí títí ká lọ ẹ bò ní ṣe nígbàgbé àti tí wọ́n fari mọ́ wá fẹ́ gbà lẹ́nu Jibril wọ́n lóun lè yí tí ọlọ́wọ́ bá lè tẹ́ ọlá tó sọ fún wa ẹbí ẹgbàá wà kan wá látọ̀dọ̀ àfáà wa abdullahi ibn abbas radiyallahu anhu kọ́nà bá ayé lóṣù wa. wọ́n ni káàdì nàbí sallallahu alayhi wa sallam yubadiru jibrila fayaqra'u qabla an yafraga min al-wahyi. wọ́n àdébí àmà yára wọ́n àti jibril bá dé fayaqra wọ́n náà bá máa ka kúránì qabla an yafraga min al-wahyi. ṣáájú kí jibril tó sọ revelation ti fẹ́ lọ́wọ́ rẹ̀ tẹ̀bí bá ti ń sọ òun náà sáré máa ta erisan miniu ní ti ìsojú kòkòrò ń bẹ̀ alàlẹ̀ hebron kóun náà lè ha sórí kíákíá fàṣàpápátò àlálẹ́ quran àti pé ń sànù quran gbà síbà ha sórí báyìí tí kò ní lọ mọ̀hápátà ní síyáni ń páyà púpọ̀ ọmọ gbàgbé abẹ́rìnkan. orúkọ ìyẹn náà ó lè gbàgbé kó o máa wà gbàgbé òun bá lè dì máa kà á fana ayò tààrà ọlọ́run bá kọ̀ fún àìsí tó ń ṣe yẹn mọ́sí bẹ́ẹ̀ máa ọlọ́run bá nípa láti sọ pé kí ni wàlá tájà bílùkù wá mí kọ́bẹ̀lẹ̀ àyìn yókò dọ́ ilé ìkà wáyú. mọ́kájú mọ́wọ́n kájú pẹ̀lú alukur'an ṣáájú kí kí ni o ṣáájú kí revelation rẹ̀ wáyú rẹ̀ eléyìí tí wọ́n ń sọ fún ọkọ̀ tó parí kí ká parí ẹ̀ ẹni tí ń kà fún ọkà parí náà abẹ́rẹ́ àdìsí yìí jẹ́rìí ọ̀rọ̀ yẹn bákan náà wọ́n tún ní sísọ kalẹ̀ àyà náà àbáwá Hasan wọ́n ní àyà ọkọ̀ kalẹ̀ nípa ọkùnrin kan látọmọ wájú ìmọ̀ràtà ó káyàwó ẹ̀ lójú lọ́kùn gbajú abẹ́rẹ́ nǹkan wo àwa tí a bá ń gbọ́ tẹ̀sírì eléyìí fi hàn wá wípé nínú Islam àì mẹ́yàwó ẹni torí pé eléyìí tó wáyé ó wá rí ìpọ́tù wọn ló bẹ̀rẹ̀ náà wá bá nàbí sallallahu alaihi wasallam fàjá àti nàbí sallallahu alaihi wasallam obìnrin bá bá nàbí tẹ́tìlúbù alikisọ́ọ̀t tó bá wà ní ipò òun fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ ọkọ̀ tó gbà wọn lójú ọkọ̀ òun ti lè gbà wọn lójú jàmáà mùsùlùmí gẹ́gẹ́ bá a sì ti mọ̀ yí pé ẹlẹ́jọ́ ò ní irú ẹbí mẹ́rẹ̀ òun ò ní sọ́n tó wù sí àbí ọ̀sán tó ṣe oníṣọ́ tó ṣe ọgbà àwọn lójú òní sáré lọ púpọ̀ yóò bá bọ̀ wá. gbogbo àwọn tọ́lọ̀ bá ti sípò ìdájọ́ tọ́lọ̀ bá ti wá sípò pé ẹni tí wọ́n ń kọ́rọ̀ bá ẹ̀yà máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ bá ti ń ka kọ̀ọ̀rá nìkan máa ti kọ́ sáré. ọmọ nìyí bẹ̀rẹ̀ fún ìsọ́ọ̀sì ká nàbí ọ̀sẹ̀ kẹ́nẹ̀ ká nàbí àwọn gbẹ̀sán pàjá àrẹ nàbí sallallahu alaihi wa sallam ńlá àfi cross ànábì bá ṣe kẹ́nẹ̀ ànábì bá ní a ẹ̀kọ́ gbẹ̀sán ànábì ti pinnu lórí wípé ẹ̀bẹ̀ ìwọ̀n náà gbẹ̀sán lára ọkọ rẹ̀ ọgbà lójú fanasala aya mi bá sọ̀kalẹ̀ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa pé wà á lọ́wọ́ dálíkà ọlọ́wọ́ bá ilé ìta sọ yìí kúmọ̀ sí pé ọlọ́run àbá a máa gba obìnrin lójú o nígbà náà bí padà sọ fún wa pé àìgbọ́dọ̀ kú obìnrin lójú àgbọ́dọ̀ náà ní nínú ilé ìjókòó nìlá bá. mo rò pé ànábì sọ fún wa wọn kọ bàbá ká máa na obìnrin ṣùgbọ́n tí wọ́n fẹ́ mú jáde níbi eléyìí kí ni àlákọ̀ rẹ̀ àlákọ̀ rẹ̀ ni wípé níjọ́ náà lọ́hùn tóbìnrin òun wá ọ̀rọ̀ yẹn ká ànábì lára dé kó ah obìnrin àìlóbìnrin àti sáré mọ̀lẹ́gbà wa ọ̀yà ẹ̀fọ́ wa kágbẹ̀sán lára ẹ̀. Ìgbà wa fẹ́ mú bẹ̀ ni pé ọlọ́run ọba àlejò ọlá wa fẹ́ sàánú ìkókò ànẹ́bì. Wọ́n tó mú dájọ́ wa níbi Kùránì náà. Wọ́n níbi ká ṣe kí ni yàmá. Wọ́n níbi ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ká fara balẹ̀ lórí ẹ̀. Ìtọ́lọ̀ ọ̀fẹ́ mú jáde fún wa. Ní ọmọ jẹ́ ìgbàlù pé wà láta já lẹ́nìkan bá gbọ́rọ̀ wa mọ́tàjú. Ìyẹn sáré tẹ́jú. Ah, ó dà, wọ́n sì gbọ́ tó báyìí. ẹyà ẹ bá wa lẹ́sẹ̀kẹsẹ̀ náà bí wọ́n yà jẹ ọ̀tọ̀ òkú sí kẹyà lóòótọ́ a sọ kéèyàn náà yẹn náà kùnà òye ọmọ kan wá fi gbẹ́sùn ó ní dágbéyà ló nà mí ọ ní gan ló ti rẹ̀ ó ní nà nà akẹ́lẹ́lẹ́ ọ lè ló sọ ọ̀rọ̀ ẹ̀mí mo ń sọ̀rọ̀ ẹ̀mí ilé ẹ̀dẹ́gbẹ́ ẹ̀gbọ́ ọ̀dọ́ bá tún ọ̀sán sí o ẹni à ń bẹ̀ bá tún ọ̀sán gẹ́ni tí wàá tún dẹ̀ ń dá máa bẹ̀ ń bẹ̀ ní wàá tún dẹ̀ ń dá máa torí ìdí eléyìí ẹ̀kọ́ lè lé ìbú wa látara àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ti ṣẹlẹ̀ ṣáájú ọlọ́wọ́ bá lè tọ́lá ó ń sọ máa nẹ́bí yìí pé ìlànà kíkọ́ ọmọ bá gbàgbé ọkùn wọ́sá ti sọ yí pé ọbísìdì ni ilé máa ọlọ́run lè kún ní mímà. Kódà ọlọ́run tó sọ ń bomi pé tanú pèrè úkà bàlá tàǹtà láti ń àfọ̀n òní gbàgbé. Wọ́n ò ní gbàgbé farabalẹ̀. Làtọ̀ hárí kìí lè sá nẹ́kàlítà jára bíi mọ́kájú wá sí kàlùkọ́lá nìkan mọ́kájú farabalẹ̀ mọ́sáwájú ẹni tó ń kà á fún ọ ọmọ kéwú farabalẹ̀ níwájú àfáà tó ń kọ́ ni farabalẹ̀ àà ilé ìkọ́lá níbi mọ́ ilé àti àtúndì ilé ìmọ̀ àbúgbò kẹrẹ̀ẹ́dẹ́ tó fẹ́ sọ síra àkíndà àti jẹ́ síra àgbègbè léwọn àti jẹ́ gbogbo léwọn kò ti jẹ́ àdídé léwọn mọ́ síra àtọ́ ti jẹun náà bá a bá wa tún sàlàyé fún ọ ó tọ́ra ń bà nínú ilé sábà tó fún ọkọ láǹfààní níwájú àǹfà ẹni níwájú ẹni tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ máa ń ní gbogbo máa ń níwájú ọ̀gá ni lọ kọ́sẹ́ ẹ wá bá yìí fi gbogbo o gbogbo lè máa gbẹ tán o. wọ́n ẹni má láàrin ọdún mẹ́fà wọ́n lè má gbèrú ẹ̀ wá wọ́n lè má gbèrú bàtà yẹn wá pàtó bá wá jáde lọ́wọ́ padà á gbé wá dọ̀yẹ́ ńkọ́ bàá kọ́ náà lóyún láì máa sọ wọ́n yàn máa lè kéwù tó gbogbo ẹ̀ ńkọ́ náà kéwù gbogbo ẹ̀ náà lẹ́kọ́ tán lè kéwù àti gbogbo mọ̀wádì lẹ́yìn sínú kẹ́kẹ́ ní gbogbo ẹ̀ tọ́lá lè fílẹ̀ tán ṣùgbọ́n àwọn mí kọ́lọ́kọ́ bá san àbá ẹlẹ́sàn olóore ni. ẹ máa ní ilé kéwù mi wọ́n fi mọ́tà mi sílẹ̀ wọn ò ní lábá àti ọkọ̀. wọn ò sì ní fi mọ́tà mi sílẹ̀ tó ní wọn lábá àti ọkọ̀. ọ̀nà méjì ló lè pa wá wọn fi mọ́tà mi sílẹ̀ tó ní wọn lábá tó lè kọ̀. kò yé wọ́n sì fi mí síbẹ̀ ṣùgbọ́n kàfi síbẹ̀ ni àbá àti ọkọ̀ ráàyè òtún bá bùkátà á jẹ́ àmúná. àwọn ilé ìké mi ó ṣe wípé wọ́n kàn fi mọ́tà yẹn síbẹ̀ ni tẹ́ẹ̀tì jáde ọ̀yà ni mọ́kàn ìjẹ̀ méjì lọ tẹ́ẹ̀tì jáde lè jó. ẹ̀yin tó ń bàbá àti ọkọ̀ àgbẹ̀ tó ń nà bẹ́ẹ̀ ṣègbè ọ̀fẹ́ gbọ́. torí ìdí ilé ìjà máa èèyàn máa ń ṣe sùúrù ní ibi tí a bá ti ń kẹ́kọ̀ọ́ eléyìí ń pè wá tá a kíyèsí pé à á ṣe sùúrù ní gbogbo tá a bá ti ń kẹ́kọ̀ọ́ a sì máa farabalẹ̀ ni ọ̀rọ̀ni wàlá dájá rẹ̀ bíi kúrò mọ́kànjú bí alukur'an pọ́n ká alukur'an náà mọ́kànjú farabalẹ̀ onú sí kó wòye sí dáadáa. ní kọ́bílà yẹn kó bá ilẹ̀ ìtawà ìtajú kún tó parí àlàyé ẹ̀ fún ọ. ọkọ̀ rọ́bì sídì ní ilmá wọ́n sáàtì máa bẹ̀rẹ̀ ọ̀kọ́ náà lébi kún ní mímá. ọlọ́wọ́ pẹ́ bọ́ sí ọ̀rọ̀ ànẹ́bí wa ádámẹ́ ọlọ́ni wà lákọrí àìdínà ìlà ẹ́ẹ̀dẹ̀m ọlọ́ni àwọn ọlọ́run ọba àti sàsọ́ọ̀lẹ̀ àti gbé àdéhùn eléyìí ta sàsọ́ọ̀lẹ̀ rẹ̀ bá wa ádámẹ̀ ní kọ́bílì àti sọ́ọ̀fún ṣáájú ọlọ́run ọlọ́ni mí kọ́bílù ṣáájú tòun ọlọ́run bá ti kíni tòun ti sọ ọ̀rọ̀ yẹn kalẹ̀ fún wa ádámẹ̀ kì í sọ̀rọ̀ sí i a ti sọ ọ́ lẹ̀ fún ṣùgbọ́n sá gbogbo eléyìí tá a sọ bá nẹ́bí wa ádámà fáà nígbà tó sùn dọ́dọ̀ ẹ̀ nà sí yá ànẹ́bí ádámà gbàgbé. Bálàm Nàìjíríà làwọn azmà àárí ìpinnu lórí àdéhùn tá a bá a ṣe yìí àárí níbi ọ̀rọ̀ rẹ̀. Àárí ń bẹ̀ nígbà tó sùn dé. Eléyìí júwe kẹ́nẹ́. ojúwe bí ọka àwọn ọmọ ànábì ádámà bó ṣe lẹ níbi ètò èṣù. ìyẹn ló fà á lóbi jẹ́ pé ẹ̀sìn wa dínú nà làhání gbogbo àwọn wa ti dé o wa ti dé gbogbo àwọn tó lè ṣe ẹ̀wà ànábì sallallahu alaihi ànábì anábì ní ìwà àtòbìnrin tí èso ẹlẹ́tọ̀ọ́ rẹ ẹ má sì máa wà ní kọ́lọ́fín kan tó o bá sì sọ́ra bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ náà nìyẹn àwọn ọmọ yẹn kọ́lọ́fín ẹlòmíì lórí fóònù gbogbo àwọn nọ́mbà ìyàwó ìyàwó lọ́wọ́ lọ́wọ́ rẹ kí ládà yín pọ̀ iṣẹ́ dà yín pọ̀ ni kódà tí kíláàsì ọjọ́ dà yín pọ̀ nínú ọbẹ̀ fi nọ́mbà ìyàwó ìyàwó ṣe lórí nọ́mbà fóònù rẹ ẹjọ́ wa ṣáàtì. ẹ wàá gba ọ̀rọ̀ tí ò jọ ọ̀rọ̀ kọ́rọ̀ pápá jùlọ ẹ̀yin ọmọ wa ẹ̀yin dẹ́dẹ́dẹ́ tí níyàwó tẹ̀ sí tí plan àti níyàwó ẹ sọ́ra nínú àwọn experience eléyìí tó yé wa níbi obìnrin nǹkan yẹn máa ń jí á lẹ̀ lára ọkùnrin ni ọmọ àjẹpọ̀ padà lọ fẹ́yàwó nígbà ọ̀kan náà àwọn ọmọ kan nígbà tó wà ní ẹ̀kọ́ ọwọ́ abákan náà bá ẹ̀dàgbọ̀n fi kọ́ fẹ́fẹ́ o àbá wa ní à ó sì ṣe sùúrù nítorí ń bá òun sọ tẹ́lẹ̀ pọ̀ lélẹ́yìí nítorí òun rẹ̀ máa ń sọ ni wípé àkọ́dà ọba bẹ́ẹ̀ lọ sí Cairo ó ṣe wípé wọn à ní mílíọ̀nù bẹ́ẹ̀ àbúrò ṣe tán láti máa ṣàwó rẹ̀ lọ́wọ́. kódà àbọ̀ ń sọ pé gbogbo àwọn tíra tó jẹ́ àwọn tó ti sọ tọ́lẹ́ lọ sí lọ́hùn pé àdìsí lòún fẹ́ lọ sí pẹ̀lú. ọ̀nà wí. wọ́n ti wá di pé ọ̀rọ̀ ìyàwó ló tún wá ń sọ báyìí. kódà àtìgbọ́ àmọ́ bá bóun ti ń sọ̀rọ̀ lọ́ọ̀ yìí àbá bóun ti sọ̀rọ̀ òun sì rí ọmọ ẹ̀ka tó sọ kò lè tóun lè àtàrà rẹ̀ tó kọ̀ fẹ́. ó tún wá tó wá tó wà tó sọ náà lòún sọ òun sì rẹ̀ rẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó wù sí lè sọ pọ́ wà ẹ̀ kò àkọ̀mpátébù ẹni ìjù ọ̀lọ́ òlì fẹ́. àfọ̀bà tó dákun tọ̀ ọ̀hún náà ọba lọ bọ́dù wàrà òun fi ìmánì gbé. ìmánì wo ìmánì rẹ tó fẹ́ fi gbégbégbé. àfọ̀bà tó lọ sọ fẹ́ tó jẹ́ mọ̀ásísù mọ́ríkàsì ọ̀hún wípé ọmọ yìí mà sọ lélẹ́yìí màá sì nàkà àgbàdùn ni ẹ pè wá. wọ́n bá pè ọ́ wá sọ̀rọ̀ ńgbọ́ bá báyìí wọn sọ báyìí à fọ́ọ̀mù ọmọ tó fẹ́ẹ́ fẹ́ ni. wọ́n á sì tún tún sọ ìpìlẹ̀pìlẹ̀ délédélé ọmọ àwọn. fún ọlọ́run ti gbọ́. ọba ni lọ́ba lọ. ìtọ́hún náà ló kọ́ padà wá pé àníṣẹ́ àwọn òfin ìmánì gbèsè. ìmánì wo lọ́wọ́ tí kò mọ̀ sí gbè alẹ́ ní ìjọ lọ ìlà bẹ́ẹ̀ ló mẹ́rin pé òun náà wọ́n padà fẹ́ra wọn. torí pé ńgbà tí mo á sì tún padà kẹ́fìn yí pé àwọn méjèèjì gan kọ́mọ̀tì yí pé bẹ́ẹ̀ wọ́n ti ń pàdé lẹ́yìn tẹ́lẹ̀ kọ́mọ̀tì pé wọ́n ti ń pàdé lẹ́yìn tẹ́lẹ̀ wọ́n padà wá dá burú lẹ̀ wọ́n kúkú fẹ́ wọ́n fẹ́ra fúnra wọn lọ. tí bá fẹ́ lò ń bi eléyìí ni wípé lẹ́yìn lẹ́yìn bàbá ní lẹ́yìn lẹ́yìn làwọn padà wá ń gbọ́ aburú tó ṣẹlẹ̀ sí òun ni pé máa ń lọ jòkó sí ọ̀dọ̀ obìnrin kan tóun ti jẹ́ abilékọ tó sì lábúrò múndíábẹ̀rẹ̀ kan inú ilé wọn ni máa lọ jòkó sí. dépò pé kọ́dà níbi tóbìnrin ti ró sọmọ́yà yóò ti rí yóò rí ibi tóbìnrin ti yóò gbogbo eléyìí tí wọ́n òkú wò ìdí lírí kù rí ẹ̀kọ́ nìyẹn gbàyà sí wo wọn náà tó wá sí lọ́wọ́ òkú wò lèyẹn máa fi sá fún òkú wò yóò sì dènà ẹ̀kọ́ rẹ̀ ọmọ tá à ń sọ yìí lé nílùú sí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ náà àwọn ẹgbẹ́ rẹ̀ ẹ parí yunifásitì láyé lẹ́nu ó lẹ́bù tó lọ́ láti jọ́ yìí wọn náà níbi lọ́wọ́ rẹ̀ tó máa náà ìtọ́ parí ilé ẹ̀kọ́ wo náà níbi lọ́wọ́ rẹ̀ dìbò ọmọ akẹ́kọ̀ọ́ tá à ń sọ yìí. ìyẹn ló parí jẹ́ pé kó ẹ bá ṣe kẹ́kẹ́ akọ́lùkọ́ yóò fún yín ní mọ́ra kéṣe pé ọ̀pọ̀ kéṣe pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ọlá yín kù ọ̀fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ fẹ́ kọ́ fẹ́ kẹ́ lékún náà ni. torí ìdí eléyìí tí mo kàn fẹ́ mú bẹ́ẹ̀ yẹn òun ni ká lọ mọ̀ yín pé ọkàn wa ọmọ nàbí ádámà ọkàn wa ó wà flexible púpọ̀ Jésù sì yára láti borí ẹ̀ gbogbo gbà tó ti borí sẹ́ńtọ́ jẹ́ bàbá ńlá wa nàbí ádámà tó wá là wá jẹ́ ọlọ́wọ́ bá ní kẹlá ń sọ fún wa yìí wọ́n á yà sí ọ̀rùn pé nínú ọ̀nà tí máa wá gbà tètè mú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó nìyẹn tẹ̀sán kápákò kẹsẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kálukú jẹ́ ìgbésí báyìí ọkùnrin afá ọkọ̀ àwọn fáti ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí gbogbo yín náà lẹ́ ń tẹ fáti dojúmọ́ wọ́rọ̀ wọ́rọ̀ ẹ̀tíwọ́ àrí wọ́rọ̀ ẹ̀tíwọ́ ẹ̀tíwọ́ bẹ́ẹ̀ bá ti jòkó ti fi bóònù nù yí báyìí ẹ̀rọ pé ṣe tìláwà ni wọn náà wọn tó ń lò pẹ̀lú fóònù ọkà ọkà jùsù méjì lójúmọ́ pẹ̀lú tẹ́lẹ̀mẹ́ ń lò lórí fóònù ọkà jùsù méjì lójúmọ́ tẹ́lẹ̀mẹ́ ń lò lórí fóònù ẹ wá béèrè pé tìláwà rẹ jùsù mélòó lọ́n ká lójú ọdún á ah! tipátipá ni mo ṣe tipátipá lọ́mọ ẹ̀sẹ̀ ká yíṣù kan yíṣù kan ẹlòmíì ò tẹ̀ ká yíṣù kan ṣùgbọ́n wọn náà wòye sọ́fún àtọ̀ òwúlé wòye tàfọ́ká tó ń ṣe lórí fóònù rẹ lójoojúmọ́ wọn náà wòye pé ìgbà wo lórí fóònù lójoojúmọ́ wòye àkókò tó gbà lọ́wọ́ rẹ jẹ̀mọ́ mùsùlùmí ìgbékáwà káwọn náà wà reality tó ká mọ bí nǹkan ti ń lọ láti mójútó ètò yẹ torí ìdí eléyìí ọlọ́run bá lè tó láǹsọ fún wa nípa baba ńlá wa nẹ́bí àádámà wọ́n ní asàdéhùn a bá sọ̀rọ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ó gbàgbé ó kàrà sí kéde ó gbàgbé àwárí ìpinnu eléyìí tó múnádóko nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n ìta afẹ́ kó yé wa níbẹ̀ yẹn ni wípé ànábì ádámù ànábì ọlọ́run ni nítòsẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀bẹ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni àwa ni káwa náà ká sọ̀ra wa ká lọ mọ̀ yí pé èṣù látijọ́ tí ànábì ádámù tí wọ́n ti wá jọ tó wọn àtẹ̀sù tí wọ́n ti jọ pàdé ọlọ́run padà wá sọ ìpìlẹ̀ tẹ́sù fi lọ dánwò àti bó ti ṣàṣeyọrí sẹ́yìn nínú súra yìí náà yọ sọ fún wa a tún wá lè ṣe ìṣàánà pẹ̀lú súra míì láti lè mú àwọn nǹkan mi tàbá bùkátà sí láti lè mú jáde fún wa. àwọn tàbí kó yé wa níbí onígbé ká lọ mọ̀ yí pé èsù tá a rí yẹn ṣètọ́n òfin wa lẹ́gbàá kan ó ń dẹdẹ wa torí kó wọn pẹ́ látara ànábì ádámà náà lòún ti sọ ṣe kó ẹni tí ń gbádùn bíi sẹ́tẹ́lẹ̀ láìpẹ́ tó rí ti tẹ́ni yẹn ni wọ́n ti lé kó bíi ti ń gbádùn abẹ́rìkà ẹ̀gbẹ́ òun náà gbogbo ọ̀nà ló fi rán ró gbogbo ọ̀nà ló fi sẹ́kẹ́ ni gbogbo ọ̀nà ló fi rán ró torí ìdí eléyìí èsù náà ró àwọn káwọn náà wà sí abẹ́lọ́ba àlejò ọlá kọ́lọ́ nǹkan mẹ́ta oṣù wọ́tẹ̀ wa káwọn oṣù mọ́tò السلام عليكم ورحمة الله وبركاته